إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعليكم السلام ورحمة الله وبركاته وعسي نسرع حديث السلام نقع وجلال سيكون الإسلام بدي أتجاوز به هنا ما يوصف بالمنزل ní tó pé dandan fún ọ̀sẹ̀ àṣọ tó pé dandan nínú ètò nítorí báwọn nǹkan wọ̀nyí dá afẹ́fẹ́ àti lẹ́nu kò sí kankan nínú rẹ̀ tó kù lè ṣe fúnra rẹ̀ àwọn èèyàn ni wọ́n ṣe é fún ọwọ́ àpò dandan ká ṣe àwọn mẹ́rin tàbí dábàá àkọ́kọ́ nínú mẹ́rin òun náà ní ọwọ́ sí ẹni gbígbẹ́ nígbà tó yìí ní bí wọ́n ti máa wẹ̀ wọ́n ní ohun tí wọ́n ń wẹ̀ omi tí àtìgbà ìwé ìṣèjọ́ sí náà ìrìnàjúwẹ̀ àti omi tí wọ́n ti lọ káfà sínú ẹ̀ àbí wọ́n mú káfà sínú ẹ̀ wọ́n wà nínú ẹ̀ka ìjọ ìdílé báyìí. ìpìlẹ̀ nípa alòmí àti káfúrà ààrẹ ọmọ àti sílẹ̀ ìwé ìdílé àti káfúrà yìí. هو حديث أم عبد حديث الرسول صلى الله عليه وسلم هو حديث أم عبد الله رضي الله عنها قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنته أني ìṣiṣẹ́ ọlọ́run wa wọlé báwa nígbà tí ọmọ rẹ̀ jáde láyé àwọn kan ní zainab lóògùn náà ni àgbàlagbà nínú àwọn ọkùnrin òṣìṣẹ́ ọlọ́run ìlú dàgbà ọ́sùnmù làkọ́bí zainab lóògbé zainab yìí ọlọ́lùmí twenty nine years nígbà tí ọmọ rẹ̀ jáde láyé ìdíṣọ́ náà wà wọ́n bá ní lẹ́ẹ̀mẹ́ta tọ́lá àwọn obìnrin ní báyọ̀. àwọn kọ́msán. àbíkẹ́lẹ̀ wẹ́lẹ̀ máa. àwọn akẹ́rọ mi dálìkà ń rọ àìsùn nà záàlì. ń rọ àìsùn nà. ń rọ àìsùn nà. ó ní àbíkẹ́ sì wẹ́ kó ju ẹ̀ máa ń lọ. kẹ́ ẹ bá rí sí kí ojú bẹ̀rẹ̀. ìmọ̀ ìwà sí dùn. ṣùgbọ́n tẹ́ bá wẹ̀ ọ́ ìmọ̀ ẹ̀ ń ẹ̀ lórí. àwọn ṣe àtẹ̀wé sílé ìkó máa ń lẹ́kọ̀ọ́ lára rẹ̀ wàjálìnà ìfìlẹ̀ àkírọ̀ ti kà fúrọ. ẹ o nípa nílò yẹn káfúrà ni ẹ tọrùn rẹ máa ń rùn gan-an. kàwṣe án ní kà fúrọ. àbí nǹkan kan nínú káfúrà tẹ ọ. wàyíbà fàrọ̀túnà fàáfínà ní. ṣé ẹ bá ti wá parí ìwẹ̀ fún tán ẹ jẹ́ kí n mọ̀ àgbẹ̀nà ní ẹmu dé ìgbọ́dọ̀ ẹ̀ tó parí ìwẹ̀ fún tán. Lámọ̀ fàrágbà àzànáhù. Nígbà tó wọ́n ti pa wẹ̀ tó, alọ́nu bí tí gbòjì sí ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá. Fàtọ́ ní àkùwà. Àkùwà, àwa fún wa ní aṣọ rẹ̀, bàǹtẹ́ rẹ̀, ó fún wa. Àmì sọ̀lá àtàlà fún wa ní náà ha ìyá ha. Wọ́n wá ní sẹ́rí bàǹtẹ́ yìí mo ní kọ́ di aṣọ tẹ́ ń wọ̀ tẹ́lẹ̀. Tàní ìzárọ̀. Bọ̀ báyìí nù àdéhùn rẹ̀ ó ti kílẹ̀ àti wà wípé tá a bá fẹ́ wẹ̀ fún nínú kẹta àpàrẹ̀ mọ́ àrùn ẹni pé kò sí gbígbóná ń bẹ̀ o láàlú ló gbọ́dọ̀ gbóná o kò sí ń bẹ̀ o àsọpọ̀ gbọ́dọ̀ gbóná o omi èyí tí a lọ ẹrú títúrú tí ó kúnná súnmọ́. lẹ́yìn náà ṣe tá a bá ti parí ìròyìn tán ìwẹ̀ wọn ká nítorí omi káwọn kájọ́ra súnmọ́ omi. kí omi kájọ́ra yẹn kọ́ wá sí gbogbo ara rẹ̀ kọ́ má sì fi tí òun kan lára rẹ̀. ilé ìdíbà ti lọ òun. حديث ابن حبيب الرحمن بن كعب بن مالك أن جابر بن عبد الله رضي الله عنهما أخبره أن رسول الله صلى الله عليه وسلم كان يجمع بين رجلين من قتل أهدي في ثوب واحد. wọ́n صلى الله عليه وسلم kẹ́ni méjì kọ̀ nínú àwọn ẹni tí wọ́n pàṣẹ lọ́wọ́ pàṣẹ. ọmọ yẹ kúrò. aṣọ kan nínú aṣọ kan náà ni wọ́n kà méjì yóò máa sọ báyìí pé. àyíhùmọ̀ akitaro akitan lèlè kùrẹ̀ àn. yóò máa bèèrè wípé ta ló hásọ̀rọ̀ á ní ìṣúná wọn. Fáìzá òṣèrò láhù ìlà áhàdín ọ̀dámà ó kìlá. Wọ́n wá tọ́ka yìí eléyìí á fura ìgbélé yìí lọ. Ẹni ẹ ló máa tì síwájú láà. Ìyẹn ni pé ta bá ń tó òkú yàrá yìí. Ẹni ẹ ní wàá wájú ọ̀sẹ̀ wa sọ ẹ̀dùn ní ìlú báyìí. Bí ó ṣe ṣe nìyẹn. Ọlá àna ṣẹ̀hídùn àlàáhà oláyé yá ọmọ lè pè á. bụ á wí èmi ni máa jẹ́rìí àwọn ẹni yìí níjọba ìgbà ìyá rẹ̀. Wà á mọ̀rọ̀ bí him bìdì mọ́ èdè. Ó wá pàṣẹ wípé àwọn ṣùgbọ́n àti wọn kú níbi ọkọ̀ yẹn. wọ́n wọ́n tẹ̀jẹ̀ tẹ̀jẹ̀ ara wọn. àlẹ́ ò kírun sí wọn kílábẹ́lò tàbí mọ́ àdéhùn yìí wá lọ́wọ́ ọ̀kẹ́yìn a máa wẹ̀ kú o ṣùgbọ́n táyọ̀ ti ṣẹ̀lẹ̀ ìjò àràkà rẹ̀ ẹni tó bá kú síbi ogun ẹ̀sìn nítorí pé ṣàdá ọ̀pọ̀ nínú Islam obìnrin tó fẹ́ bímọ tó kú ṣẹ̀lẹ̀ ìdá ẹni tí gbóná pa ṣẹ̀lẹ̀ ìdá ẹni tí nǹkan mú níkù tí ṣùkáwá dé bá níkù yẹn láti bí inú ló ti kú ṣẹlẹ̀ ẹni tó lè lọ ká mọ́lé ó dẹ̀ pa àwọn amúrọ̀bà ṣẹlẹ̀ àbúfẹ́ dẹ́gbogbo ìyàwó ẹ̀ àbọ́mọ̀ ẹ̀ ni ẹ̀ dẹ̀ pa ṣẹlẹ̀ ẹni tí náà jó mọ́lé ṣẹlẹ̀ ẹjọ́ pẹ̀lú accident ṣẹlẹ̀ ẹ̀nà lẹ́sùn kú lómi ìdílé wọ́pá ṣẹ́yìn wọ́n tó lè dá ìyẹn sí àbí áṣẹ́sì gbogbo ṣẹ́yìn láti náà múlá ìṣàdá gbogbo àwọn tá ní wọ́n kú jẹ́ ìyẹn tí wọ́n sẹ́lẹ̀ awẹ̀ lẹ́yìn lọ ṣèyí Islam àwọn ọ̀tá sì sọ pé nù àwọn apàṣọ ìlẹ̀ irúfẹ́ nìyẹn láì lọ́wọ́ sàlẹ̀ àníwẹ̀ wọ́n bá dàbí wọ́n hàjẹ́ ìgbìmọ̀lẹ̀ wípé ṣèyí ìlú àrọ́jà láàrẹ̀ ọ̀rọ̀ ẹni tó bá kó sójú ogun òníwẹ̀ حديث يحيى بن عباس بن عبد الله عن أبيه عن جده عن ابن جابر قال عن ابن جابر عن عن النبي صلى الله عليه وسلم أنه قال في قتل أحد لا تغسلوهم فإن كل جرح أو كل دم يفوه مسكا يوم القيامة عبد الله ابن جابر ọmọ jábìr ọlátọ̀dọ̀ jábìr àtìlá ọlọ́wọ́ látọ̀dọ̀ àbẹ́bí sọ̀rọ̀ àrùsílẹ̀ ọ̀nàbí sọ̀kọ̀ àwọn kọ́tílá ọ̀rọ̀ ẹ̀fìmọ̀ kọ́tílá yẹn jámù kọ̀tíyè قتيل القتلى جريح الجرحى بمعنى المقتولون في غزوة أحد àwọn ẹni tí wọ́n pa nínú ogun ọ̀fẹ́ wọ́n láti sọ̀rọ̀ àkàlà ń sọ pa àwọn ìpínlẹ̀ láwọn ìlú ẹ máa wẹ̀ wọ́n fa ìnà tó lè jẹ́ òfin torí gbogbo ọgbẹ́ kọ̀ọ̀kan àwòkùnlẹ̀ dárí àbí gbogbo ẹ̀jẹ̀ yẹ̀ fún ọ̀rọ̀ yóò máa rùn lára wọn ní pé káńlálì ló sì kí ni o yẹ ọ̀rọ̀ ìkẹyàrá níjọba ìgbà ìkẹyàrá. Àlàmì ò sọ́lì alẹ́ ìhìn. Àti wípé òjíṣẹ́ ọlọ́run rẹ̀ tí ò sí wọn lára. Bẹ́ẹ̀ni, mo ti kílẹ̀ àti wa kí ni àìlà. Wọ́n ní ká máa wẹ̀ ṣẹ̀hídù màráìkà. Ìbéèrè wá jáde ilé ní Amáwẹ̀. Èsì rẹ̀ lọ́wọ́ wáyé aláwẹ̀ aláfọ ẹ̀jẹ̀ yẹn dànù ẹ̀jẹ̀ yìí bèbè yìí dáadáa ẹwà ló máa jẹ́ fún ṣẹ̀dí ìdùnnú màrá yìí ẹ̀jẹ̀ yẹn máa ń rún òun wà ní oṣù kí n tọ́ sí ìgbà ìgbà àwọn ìdí nìyẹn àwọn òfin ní kámáwẹ̀ ẹ̀rì tí làákà yẹn wọ́n kárí gbà wọlé kíákíá. يحيى بن عباس بن عبد الله قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول inda kwatil an talata bin abi amir bada an iltaqo huwa wa abu sufyan bin al-harith bin ala shaddad bin al-aswad bi sayf fa sala ko ama gbọ́ tí ó ti sala sallallahu alaihi wasallam tin sọ nígbà tí wọ́n pa hamdala bin abi amir lẹ́yìn ìgbà tó wọ́n àti abu sufyan bin harith lójú ọdún. nígbà tẹ́ ń gbọ́pọ̀ ní sọ̀jáde mọ̀ aswad ó gbé dà rẹ̀ sókè sí ìdánilọ́lá ọkọ̀tàlà ọba pa. Àkọ́lá Rasulullah sallallahu alaihi wa sallam. Ojútọ́lọ́ wa sọ̀rọ̀ yìí pé. Inna sahibakum tubashiruhu lil malaika. Lọ, ó ṣe ń dájú ọ̀rẹ́ yìí tó kó Hanzala òun wípé tètè mu tí àti sọlá àtàrà wà ní ọsùn ká má wọ ẹsẹ yéèdù rárá kà gbogbo ajẹ táwọn mọlẹka wẹ hàndọlà bí ọwọ́ léèrè kí ni àwọn dáhùn. ìnáwó kọjá lámọ wàhùwà jùlọ. ìfẹ́ hajj ti yá. ti ní jẹ́nẹ́bà lára bẹ̀rẹ̀ lè fẹ́ rẹ̀ bó ṣe jáde ni. Ìjọba ni ìdí nìyẹn. Ìgbàlẹ̀ kàkọ́ sàlá ti wọlé mọ́. Àti ọgọ́ pàtàkì mọ̀lẹ́kà ti yẹ. Bíbẹ̀ ẹ̀kọ́, kìí ṣe pé kíní kan wà ní Súnlẹ̀ jìbí lọ àwọn mọ̀lẹ́kà ọ̀sẹ̀ wà parẹ́ lá. Láti ẹni ti gbé ọ̀rọ̀ yìí náà ló nípa kó ní jànáàbà kò sí ìwé ìwé jànáàbà yẹn kò sì lọ sójú ogun wọn pa sójú ogun yẹn ìwé táwọn mọ̀lẹ́kà wẹ̀ ìwé jànáàbà èdè tí wọ́n wẹ̀ pé ogun. سالم بن عبيد الأشجعي قال لما مات رسول الله صلى الله عليه وسلم كان من أجدع الناس كلهم عليه عمر بن الخطاب رضي الله عنه. wọ́n ní sẹ́yìn ẹni tára kan jù nígbà tó ti sọ́lọ́wọ́n bá jáde láyé ó Fọ́sọ̀rọ̀ lè hadith bá. Ó bẹ̀rẹ̀ sí sọ ìṣẹ̀lẹ̀ yẹn lọ. Ìlà à ń kọ́ la. Bọ́lá bèbè yìí pé. Fàkọ́lù Yaani lè Abi Bakri rọ́lá. Wọ́n ni wọ́n sọ fún Abáṣe Sùdík. Ya sahiba Rasulillahi sallallahu alaihi wa sallam. Ilé ọ̀rẹ́ òjijì ọlọ́run. Àmọ́ ta Rasulillahi sallallahu alaihi wa sallam. Ìjọ ọlọ́run kún tó tọ́jú. Wọ́lá náà. Ó ní bẹ́ẹ̀ lọ́dún. Wọ́n ta Rasulillahi sallallahu alaihi wa sallam. Fàkọ́lù ya sahiba Rasulillahi sallallahu alaihi wa sallam. Wọ́n á ní kò Paul rìjáàlù ahàlè báìtìhì. ẹ̀rí abákẹ́rẹ́ níbẹ̀ àwọn aláṣùmọ́ rẹ̀ wọ́n jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́ ẹ̀. àlè àdìnà palè àdìnà. àwọn tó súnmọ́ bí wọ́n bá ti súnmọ́ sílẹ̀ ni ẹni wọ́n bá súnmọ́ jù gbẹ̀gbẹ̀ ni ọwẹ́ ìtumọ̀ rẹ̀ ni ẹ. Ọlù yà sọ ìbá Rasulillah sallallahu alaihi wasallam. Ẹjọ́ pẹ̀lú àti máa ọmọ yẹn sọ́dọ̀ ọbọ̀ àwọn obìnrin tí máa ń ti láyé náà ẹ̀dẹ̀ wà bẹ̀ yẹn. Ah! Wọ́n á ní rẹ̀ ọ̀rẹ́ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam àìnà tẹ̀dífínù. ẹ tẹ̀dífínù. níbo ló wà á tún sí. ọ̀là tìǹhù fìlìbùkì àti lẹ́tì ọ̀bọ̀dọ̀ àwọn o kàfíhà ibẹ̀ rí kọ́fíhà bẹ́ẹ̀ ẹ̀sìn ànẹ́bì sí bí ààyè ọlọ́run ti gbẹ̀mí rẹ̀ yẹn lámú yẹ gbẹ́dùhù ilá fi àhábìlìbìkọ́ ilé ẹ̀. nítorí pọ́lọ̀ ò lè gbẹ̀mí rẹ̀ àfààyè tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ju oṣù náà ẹ̀fẹ́ rẹ̀. kéwù láti kéwù ìbàjẹ́ àti ó tún láwọn ẹni tí ó wẹ̀ aláṣùmọ̀ òkú yẹn yẹn ni ó wẹ̀ tó bá súnmọ́ ọ̀gbìn ilé bá kẹ́ lọ sí kẹ́lẹ̀ ìdára àtàkùn àfi tó kù bá ti sàsọ́ọ̀lẹ̀ tẹ́lẹ̀ kẹ́ni tó wẹ̀ o nígbà tó bá ti mọ̀ ní pé àwọn tó mọ̀ gbẹ̀yìn ọmọ ọmọ wẹ́wẹ́ dáadáa ìyẹn ló fún wa èyí lá á ní ní òfin tó súnmọ́ ọdọ̀ ẹ̀ lọ́dọ̀ sí kíni o lọ́dọ̀ wẹ̀. adébáyé ayé sàmì ìwé. wọ́n la rọ́jà rọ́jà àn Rasulullahi sallallahu alaihi wa sallam min al

ọmọ ọkọ mi rẹ̀ á ń dá ọmọ ọkọ mọ̀dúrúkà làwọn. mọ̀dọ́rù rọ́ọ̀kì obìnrin ní báwí. mọ̀dọ́rù rọ́ọ̀kì làwọn mi tù kọ́bùlì. làwọn mi tì kọ́bùlì. obìnrin làwọn mi tì kọ́bùlì mọ̀dọ́rù rọ́ọ̀kì ìnira àwọn oníhòtẹ̀ wà á bá wọn náà làwọn mi tì kọ́bùlì tó o bá kú sáré òde ní títì wọ́n wá tú táà tẹ̀gbọ́n ní táà wọ́n á fi ṣẹ́tà láwọn pé rìkọ́ọ̀dù tó bá tó sáájú rẹ̀. Àkóńtù alẹ́ kì. Àwọn àti tèmi ni mo dúró lórí rẹ̀. Àgọ̀sálẹ̀ tókè. Mo wá rẹ̀ ọ́. Ọ̀kà fan tókè. Mo tún ka aṣọ sí ọ lára. Ọ̀tọ̀ láìtò alẹ́ kì. Mo wá kírun sí ọ lára. Ọ̀tọ̀ fan tókè. Mo tún wá sí ọ. Bẹ́ẹ̀ láti rí pé àtẹ́gbẹ́gbẹ́ ọkọ ní ìwẹ̀ ìyàwó ìyàwó sì lè lo ọkọ nígbà tí yẹn bá kú náà tó bá nímọ̀ rẹ̀ ló bẹ̀ láyà rẹ̀ ẹ̀lọ́rọ̀ sáńdúrí sọ náà sọlá ń tọ́ yìí bí tó bá tẹ̀ wá sùn gẹ̀ẹ́fẹ̀ lórí tó ń tọ́ ẹ̀ ẹ̀sì gẹ́gẹ́ fà gẹ́gẹ́ bí ọkọ ní ọwẹ́ ọba sọ sí ẹ lára kò sí òsì ẹ lára wọ́n á sí ẹ ìnira olórí èkó lọ kò sí ìnira kẹ́kàn àdéfà yìí sàmì ìwé. All right àrọ́dìnà gúúsùlà rọ̀súlélà ìsìlọ́láwà alẹ́ ìwọ̀sánlá. agbèrò láti wẹ̀ òjíjẹ́ ọlọ́run sọ̀rọ̀ àrùn. fàkàlà falẹ̀ fọ́ ọmọ kí. àwọn èèyàn bá ń ṣe ìyàfẹ́ inú parẹ̀. àkọ́lá bá dùn. àwọn kan sọ báyìí pé. nùjárèdù rọ̀súlélà ìsìlọ́láwà alẹ́ ìwọ̀sánlá àmọ́ nùjárèdù mọ̀ọ́tà ni. ṣé àgbọ̀sọ̀ lọ́rùn òjíjẹ́ ọlọ́run tó ti pàwẹ̀ láàṣẹ máa ń ṣe fáwọn òkú wa ní. Àwọn olùgbọ́ sílù hó wà alẹ́ ìfì yáàbò. Àbádẹ́wẹ̀ tasọ̀tasọ̀. Àálẹ́kọ̀ lọ́wọ́ alẹ́ ìhìn súnà. Sínà sínà. Sínà. Ẹ̀ àsínà òye Ẹ máa ń jẹ ìwé láyọ́ta ìtòsí láti àkókò sínú tó ìlànà ọ̀rọ̀. Ọlọ́run ti ju ògbé sí wọn jẹ. Àtàmọ̀ mínihùn rọ́jòlò ńlá náà hìmún látìnúhù alàsọ́dì. Mo fẹ́ nìkan ní gbogbo àwọn tí wọ́n ti ń tí kábọ̀sọ̀ àbí alábọ̀sọ̀. Gbogbo wọn ni wọ́n sùn. Ṣé pé kálukú ó ti fi àgbọ̀n ó ti fi lé igbá yàrá yìí. Ọrùn yẹn wọra gidi nìyẹn. Ọlá kọ́ ìlú mi nà hí àti lè bẹ́ẹ̀. Lórí ẹ̀nìkan ti sọ̀rọ̀ ní ẹlẹ́gbẹ̀ẹ́ ilé, ọ̀mí ni ó sọ̀rọ̀. Ọmọ tẹ̀dìrú na Anna Rasulallah sallallahu alaihi wa sallam yóò sílù wà alaihi síyàbù. Yóò sílù ọ̀gọ̀rọ̀ yóò sálú wà ní ìlà àbò. Báyìí mọ̀ fún jíjẹ ọlọ́run, àwẹ̀ aṣọ sí wà lárọ̀ rẹ̀. Àkọsílù wà alẹ́ ikọ̀ mi sùn. Ó ní bẹ́ẹ̀ ẹ̀yà wẹ̀ ẹ̀wù rẹ̀ sí wà lárọ̀ rẹ̀. Yàtò gbóná lè mọ́ a alẹ́ yìí. Wọ́n da sọ fún ọdọ mi ní àkùjọ ọlọ́run àbájọ́. Ọ̀yọ̀dàlàkú náà hó ìfọ́kì. Yọ̀dálì, dálàkà, yọ̀dálì èkó. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n fi ọwọ́ gbọ́ Kọ́lá ti Àìṣà tó Àìṣà kọba ìpé. Wáyémù lọ. Wà áyìmù lọ. Ó ní bọ́ọ̀ sí wáyémù lẹ́wí náà tó rẹ̀ mú nítorí bẹ̀rẹ̀ wí áńgà ẹ̀rẹ̀. Wáyémù lọ. Ó yẹ kó tọ́ba wà bẹ́ẹ̀ láàpẹ̀ ní áyìmù. Wáyémù lọ. Bẹ́ẹ̀ sí káyọ̀ náà ló mú. Ọ̀pọ̀lọ́wọ̀n bá búra. Dàwí sàgbárìtò mi àmúre mọ́sẹ̀ mọ́. Mọ́ bí kọjú dáadé kan níbi ọ̀rọ̀ mi, ìníkẹ́ ìdábẹ̀. Àbọ̀sílá Rasulá lọ́wọ́ ìṣòlọ́ wà ní wọ́tálá. Kò sẹ́ẹ̀dì kan tó gbèrò ìṣọ́lọ̀ ìlà nípa àwọn ìyàwó ẹ̀. Àtúnkẹ́ ipá mọ́rọ̀ tá a sọ níwájú. Ọkọ ní ìwẹ̀ ìyàwó bá láyà rẹ̀ síbẹ̀ bímọ rẹ̀. Òfin já sí wípé àmọ́ bá kàn. Ìjọ bá ti sì dé ọ̀rọ̀ di ọlọ́wọ́ ó di ti sàkọlẹ̀. Àsùmá ní kọ́wẹ̀. Àsùmá bí tó ọmọ yìí. Àsùmá bí tó ọmọ yìí ọjọ́ òkú dání ọjà kan ìrìnàjò tọ̀. Àbákì ìlọ́fẹ̀ lẹ́yìn òkú ìjà kan ní ọjọ́ sọ́tọ̀ náà. Ó sì ní ọlá bàjẹ́. Lẹ́yìn ìgbà bàbá ní oṣù owó ẹ̀ tí wọ́n sí. Ayé ìjà àti ìtọ́lé ìlú ẹ̀rọ rẹ̀. Ó lẹ̀ máa fún ayé. Ọ̀dì ọ̀lọ́ àyè ìbẹ̀rẹ̀ yà. Àyẹ̀wò eléyìí wọ́n fi dẹ́rù bọ́ lọ́rọ̀. Ìyá ilé lọ́kọ mẹ́wàá. Ó kádàrà máa ń lórí lẹ́sìn ìyá ẹnìkan tó gbọdọ̀ níwọ̀n yàtọ̀ sọ́kọ̀ kẹmọ́ta àdánwò lè alábìmọ̀ ẹ̀yọ́ òrùn ẹ̀tọ́kọ̀ rẹ̀ tún sóò nínú ọmọ láyé ẹ̀ ọ̀pọ̀pọ̀ sí lọ ya kàtà gírí mo tọ ọmọ mọ́ tẹ́lẹ̀ obìnrin kan ló ń sọmọ mùsùlùmí jọ làwọn ọya kó ti lọ ọtẹ fáàmì kí ló máa dùn wọ́n ní àlọ́ ti lé pọ́kùnrin tó fi lè fi ọmọ yàtọ̀ sọ́kọ̀ rẹ̀ àdánwò òde ni ọlọ́run nígbàdánwò adéwò bá gbé olùkọ́ ọ̀kọ̀ọ̀kọ̀ mi ó ní ẹni ìfẹ́ mi ìfẹ́ mẹ́ta alẹ́ nìkan ọ̀sùnmọ̀bí ìjọ ọ̀rọ̀ yìí alágbé àkọ́kọ́ kọ́ rẹ̀ jàǹfà nàbì sọ́rí nígbà tó jáde láìka ló tún fẹ́ àbàkẹ́ sì tí kan jáde nígbà tó jáde láìka tún fẹ́ àlẹ́ ìlànà ìgbà gbogbo kọ́dá ó sì bímọ ọlọ́kọ̀ bá ní lọ́dún sí ìyàlẹ́ tó nípa bẹ́ẹ̀ kí làwọn sábẹ́ máa kò sẹ́ni sọ́rọ̀ òjíṣẹ́ ọlọ́run jà àwọn ìyàwó ẹ̀ ẹ̀bẹ̀ pé ìyàwó lè wọ ọkọ̀ fún káfẹ́ ló sẹ́nà ní ẹ̀dí sàbẹ̀rọ̀ ọkùnrin náà tó lè. قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل ميتا فختم عليه غفر له أربعين مرة. àṣé ẹ̀sán tó bẹ̀rẹ̀ ẹni ó bá wẹ̀ kú gbogbo tó wá rí tó wù ní kálíkù ni tó máa rán kọ̀ máa lórí gbogbo ọ̀sẹ̀. ọlọ́run ti á kú dáadáa nítorí ń dà lẹ́nu ẹ̀ títí ò ní dà lẹ́nu ẹni tí ò tó sùn yẹn ní wa bá. alábọ̀dá tó dùkú yẹn yẹn kí ni ẹni tó ń dà lẹ́nu ó ọ̀dà lẹ́nu rẹ̀ wọ́n ní àwọn òwúrò tèmi lọ́dọ̀ ọba kú. àwọn kan ó ti òkè náà ní wọ́n bá fi ọlẹ́ wàá máa rùn àwọn ọmọ abẹ́ ọ̀sẹ̀ ẹ̀fọ́ kù sí ń rùn bẹ́ẹ̀ ẹni ọba wù ẹ̀kú látàtà máa lé ohun tó àwọn àlékún lórí yẹn àwọn irúfẹ́ ilé ẹ̀kọ́ ni wọ́n foríjì nígbà ogójì. àmọ́ kápá ni wọ́n yí kan kàkà òlò òmìnira sundu sí pàìsàbẹ̀rọ̀ kìlẹ̀ jẹ́nà. wọ́n láàbọ̀ ìrẹ́ ni tí ọba àwọn sọnù mo fi kẹ̀sí fẹ́ ṣe aṣọ ni. àwọn aṣọ ní kóòdù white ni ní ohun ìwúlẹ̀ dáadáa. nítorí ẹni ọba faṣọ súùkù lára ọlọ́lọ́wọ́ da sọ alárànbarà fún lánàá ìjọba ìjọba ìjọba àwọn ẹni tí wọ́n bàbá mi fún. afẹ́ máa dámọ̀ rẹ̀ pé ààbò aṣọ́gbó di báyìí wọ́n yẹn náà jí wọn lọ ẹ̀lọ́ òde aṣọ ọ̀bọ yẹn wọ́n máa ń dára mú dáadáa ẹ̀wọ̀n kọ́ yẹn bí àkíńkà láti ti kíkọ́ náà wò fún wa tó láwọn ètò kìíyẹn náà wá apá lọ kí ní ti máa ní ọjà ara kọ́lá mo ti tọ́jú tọ́dọ̀ tèmi lẹ́ bá yóò bá ti jẹ́ ọjà tí wọ́n sẹ̀ máa lọ wá sọ̀kan tí wọ́n ti fi ọ̀tún àwọn ìyàwó mi ní kọ̀ọ̀kan ẹ̀rù ń bà wọn àbẹ̀wò ará àbáyé ní òkè ọ̀yá òsìkè ọmọ àyà dá gbogbo bá tó alùpùpù kẹlẹ̀ ọmú tiẹ̀ wá ní pé àìní náà lẹ́yọ̀ kan mo pín fún ọlẹ́yọ̀ kọ̀ọ̀kan ní ilé wọn alùpùpù ọmú tiẹ̀ wá tó ṣe mí ní ilé ní ọmú tiẹ̀ wá ó sì mẹ́lẹ̀ ìdáwó ìlú wọn lọ sí ìbùsí kò tó nípa bẹ́ẹ̀ aṣọ tó gbádùn ní aṣọ ọ̀bọ yẹn jáà ní ọmọ àní ìkàmọ́ ẹ máa ní kàánú àmọ̀gbà tó bọ̀ sí ó lè jẹ́ sẹ́ńdé àwọn ìwà gbọ́ bẹ́ẹ̀ ẹ padà máa lọ ra àwọn ìwọlẹ̀ yìí kẹwà yìí kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ bá rọ̀ pa méjì láti wúlò ẹ wúlò ojújì ní ọ̀pọ̀ sí láàrín balẹ̀ mọ́sí wọ́n ti bọ́ sí ojújì sí gbogbo àwọn nǹkan tó ń bì ti wà lẹ́kọ̀ọ́ ó tètè lọ sáṣẹ́ dáadáa rẹ̀ ọlọ́kọ̀ sọ alẹ́ mẹ́rin kó já sórí dáadáa ẹ̀rì wà lọ pé mọ̀nkọ́ fanẹ̀mọ̀ yìíta ẹni ọba paṣọ sókù lára kódà bàbá àgbóhùn kó tó rà tó bá tó rà náà dáadáa ni ọba wọn paṣọ orí ọlọ́run sì dáṣọ òun náà lọ sóòlù ọ̀sẹ̀ ìgbà kẹ̀kẹ́ àṣọ tí ń bẹ àtọ àná àlùjẹ́ wà mọ̀ ní háfàrọ̀ lè mọ́ yìí tí ń kọ́bùrọ̀ fàájánínà ẹni tó bá rán ọ gbé tààrí ìkú fàájánínà ọ wá ẹgbẹ́ òjì kòtò dáadáa. Ìgbèrè kílà ìyá òmìnir kìíyà wọn. Wọ́n ni wọ́n fún ní ládá dàbí ládá òdìdí ilé kan tí wọ́n kò gbé ládá ìjẹ́nà ìyẹn nígbà òdìdí ìlànà. Wọ́n àwọn ní pé tí wọ́n bá jẹ́ ẹ̀ka láàrin ẹni tán lọ rẹ̀ ní má ṣe bótò bóró má ṣe bótò bóró wẹ́rẹ́wẹ́rẹ́. ǹjẹ́ ìkẹ́sì ní gẹ́gẹ́ ní ah, ikú rẹ̀ yóò dá kó ló ṣe mọ̀ kí ọ̀dà. ìgbẹ́gí lórí ìgbẹ́kẹ̀jáde ní òdà jíjáde ní ìjáde tí wọ́n bá tẹnu rẹ̀ wọ́n bá tẹnu rẹ̀ orí ohun títí kí gbogbo ọmọ sẹ́lẹ̀ mi bàtọ́ yàgbẹ́tọ́ mọ̀ ọ́n gba ẹ̀kọ́ máa lọ́dà bá máa dánwò wá fún yẹ̀ bí òsì kò láyé lọ́nà tó yá fàlàáfíà lọ́wọ́ tó fi dáyé wa ní ìròyìn mọ̀ títọ́ bá ń bọ̀ bá tó ìròyìn mọ̀ àwọn kan bẹ tí ń tẹ̀lẹ̀ sí láyé kí ni sẹ́ni tó kú máa fi ọdún mọ̀ sí. Ṣé ẹni tó yà náà nígbà tí wọ́n máa fi kàn yín àlùbá nípa nǹkan ọ̀gá máa dà ní wọ́n tó tún sókùn fàfà ìtọ́jú dé. lóòótọ́ àwọn onítọ́jú ní ìṣòògùn rẹ̀ oògùn tó lágbára jù kú. kí lè bẹ́ẹ̀ ni wọ́n ń pè gèlè kí wọ́n rí. kí sàrádá oògùn tó lágbára fún jù ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ kó ẹ̀rọ bẹ́ẹ̀ rọrùn oògùn tó lágbára fún jù àwọn níbi hikima súnà yẹn ni kéèyàn kó súnà ìbòyàwó ẹ̀ kó súnà ìbòjìjì gbogbo làákàyè jẹ́ ọ̀wá ló ní ìyọ́wà ló padà àbájò làwọn àtàbí ń tó bí àti lé láàdọ́ta ọdún kéèyàn mojú ló súnà dáadáa gẹ́gẹ́ òsì ìsáré yìí bẹ̀rẹ̀ sí ìfọgbójì tó bẹ̀rẹ̀ bá àtàbí ń pa àdọ́ta ah! lóṣù kẹrìngbà mẹ́tàdínlógún súnà gbọ́dọ̀ wáyé nígbà seventeen sí twenty yẹn. bẹ́ẹ̀ ìgbà twenty one fifteen twenty one lóṣù kan. alẹ́ tó ń jẹ oúnjẹ ní o ògùn tó tó ògùn lọ́dún ọlọ́nkọ́ máa yọ lé nìkan nílé ayé adábìlọ́bọ́lọ́wọ́ aláyà àdánwò gbogbo àwọn obìnrin tí wọ́n dára jọ yìí tí máa sọ fún àwọn ìyàwó lélẹ́ yìí kékeré wá wá ní kìíní yìí ọlọ́run máa mú ẹ̀kúta torí ọmọ ọmọ ọmọ ah àwọn obìnrin ó ní bí ní bá gbójú lé dúkìá ní wọ́n máa lọ gbé sẹ́wọ́n láti ká kí ló fẹ́ sọ kálíbù kan lọ jáde lára kí làlébù ọ̀ ǹjẹ́ lè sọ náà nípa ìgbìn jáde lára nígbà mẹ́wàá nǹkan àwọn èèyàn láyé náà wọ́n dákun máa bá rẹ̀ mú wa àwọn tí ọ̀dá náà lọ́nba ní fún ọlálàáfíà ẹ bá wọ ẹ̀kú fún gbóná ẹ̀ láti wó ní òwúrọ̀ adéjà amúrò náà tún ni. ó ní jẹ́mi àjábìrọ̀ bùnà Abdullahi rọ́dí ọlọ́wọ́ àníhùmọ́ paul كان النبي صلى الله عليه وسلم عبد الله بن أبي أنا عبد الله بن أبي وأبا النبي صلى الله عليه وسلم حتى النبي اترك اوكي نعم ما دام ادخل قبره قوم ونو سريره امر به فاخرج وودع على اجا باي ني باي ني النبي صلى الله عليه وسلم لو با عبد الله بن أبي nígbà wọn gbé sínú sàárè ọlọ́ọ̀bí sàárè rẹ̀ wọn àmọ́rọ̀ bìí wọn pàṣẹ ó fún wọn gbé bóòlù ó fún jà wọn gbé bóòlù. wọ́n wá gbé Abdullahi ibùdó bàbá yìí nì sí owó fún méjèèjì jíjẹ ọlọ́run. wọ̀nẹ́fàṣà alẹ́ mi rí pèhé. wọ́n wá ti kí ni o bẹ́ẹ̀ fàṣà alẹ́ mi rí pèhé akẹ́tọ̀ sí lára. bàbá ìdáṣà ọ̀gbọ̀n mi sọ ó sì fún ní ẹ̀yìn bùbá rẹ̀. alàlẹ́ mi fi sàtẹ́ni ọ̀rẹ́ bíbẹ̀ ẹ̀kọ́ àti àtàsọ láàrin sọlá àtàlà ń fà bílá ìmúlò báyìí olórí ibú náà ìsàlẹ̀ nẹ́nẹ̀ ló sì máa wà. kọ́lá àwọn nítorí ayé àtọ̀ kalẹ̀ kẹ́kẹ́ lẹ́yìn eléyìí ọ̀tún gbọ́dọ̀ tí sáré à ìjọba jó lù ú lẹ́sìn bẹ́ẹ̀. wọ́n náà níbi kẹ́kẹ́ sí ẹ̀sẹ̀ dáadáa kan lórí lọ́dún òṣìṣẹ́ ọlọ́sùn àlọ́ ṣùgbọ́n àtàkọ́ àti orúkọ tí kẹ̀kẹ́ tí ọ̀jẹ̀ ọlọ́mọ sọ ìbú kó tó kọ̀ rẹ̀ ní àbúlá ìbúlá ìbùsùn lọ́jọ́ aláṣọ àyìnlá ìbùkínà olórí àwọn ìyàbí. kẹ̀sí ìbùnmọ̀ yìí nínú kẹtọ́ sí ẹ̀jẹ̀ tẹ̀fọ́ ní ìsọfúnni dẹdẹ lórí òkú bàbá ní lórí àdágbò máa tó fún rẹ̀ yẹn ètò ti dẹdẹ fún kù ti dẹdẹ káwa sí fún òkú. حتى سلسلة سلسلة عباس رضي الله عنه قال بينما رجل واقف مع رسول الله صلى الله عليه وسلم لا لا تقوم لكنتو قالوا في صلى الله عليه وسلم في عرفة لا لا إذ وقع من راحلته قال أيوب أيوب صلى الله عليه وسلم فأوقصته سبحان الله رقمي يبا بقى بسبب لهم أو يبا جامع àwòkọ́lá fàáàtì àsọ́tì. ìkẹta náà. àkọ́lá amòrò. amòrò sọ wípé. kọ̀wá kọ́sọ̀. àwọn àkọsílẹ̀ kan ọ̀rọ̀ ènìyàn. àfọkùrọ̀ ọ̀dọ́ àlè kàlẹ̀ nàbí yìí sọlá lọ́wọ́ àlè sọlá àlùsọ̀lá. àkọ́lá tìlú òhò ìmọ̀ ìwà sílẹ̀. àfínú fíjà ọba yẹn. àlóbi àtẹwé ìsìkiri ọ̀tàfínú rú bí ìsàwọ̀ aṣọ rẹ̀ méjèèjì yẹn náà ẹ̀ aṣọ wọn jama ìgbà ọ̀tá tẹ́ àti àdàbúrà méjì yẹn náà ẹ̀ Ọ̀làtò Hànìkóhó. Ẹ ẹ gbọ́dọ̀ fi lọ́fíńdà sí lára. Ọ̀làtò fi lọ́fíńdà sí lára. Ọ̀làtò kọ́ mi rò rọ́. Ẹ ẹ gbọ́dọ̀ fi nǹkan kan bù lórí o. قال أيوب إن الله يبعثه يوم القيامة ملبيا nítorí pé dájú Allah yóò gbé ẹni ẹ dìde jọ pé ìjà kìí àmọ́ mọ́ lẹ́sìn yá bí i pé inú oṣù tí a hajj ní ara kan náà ṣọ́n máa ṣe labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak kí ló tún ti tẹ̀ lọ́wọ́ wàkọ́lá amúrú fàyín náà lọ àyẹ̀bù aṣòwò yá ọmọ lẹ́kẹ̀ẹ́ yá ọmọ tó láti yóò máa ṣe lọ báyìí. hálù rẹ̀ ń tàkọ́kọ́ eléyìí náà hálù náà lọ́nà yóò máa ṣe lọ. eléyìí tí àwọn èèyàn wà ń tẹ̀ àbígbà tó kú jẹ́jẹ́ tí èèyàn bá ní aṣọ míì ọ̀gbúrú mọ́lẹ̀ lọ ìṣòro ọ̀rọ̀ aṣọ ìṣòro mi ń wúlò lò. mo ṣe dáadáa wúlò akọjá tó wọ́n fi sìnkú ara rẹ̀ máa wúlò kéèyàn ó ti sọ wípé wúyàn bá kó léèyàn jẹ ẹ wá lọ sí hajj kì í bàbá sọ fẹ́ ọ̀bá rà ní ọ̀gá ní o dáàbò ti iṣẹ́ ìjọ ti alẹ́ tó báyìí wọ́n bá tó ìyá nìyẹn fún yẹn ó fi àwọn tálákà náà wà. irú ń ṣe hajj ogún ọdún sísìn lẹ́tọ́ twenty years láti two thousand and six. èyí sára ló ní ti yìí ọ̀dọ̀ ilé èèyàn lè ní wọ́n fi sìn wọ́n láì. nígbà tá a bá àwọn tó lówó rìn ní èyí tí wọ́n lè lọ́dún mẹ́ta sí èyí ni òun jí rárá. ilé ni wọ́n sùn ara ọkọjá tí wọ́n máa fara yẹn nà. wọ́n bá ti pé nítorí tó wúlò ọlọ́wà sọ fún alára yẹn kò sí mọ́kò tuntun tó tó bá pé èèyàn wá ní jù yẹn lọ wàhálà ṣùgbọ́n kó o nígbàgbọ́ pé tó bá fi ráàmù ìwé ọ ló bẹ̀rẹ̀ lẹ́jọ́ ìjọ àrùn kẹyàmà lẹ́jọ́ àti ìlàfẹ́ ìtàlá ní ọba kú sí mọ́kà nílé nígbà tó ṣe kí ni ọ tó ń ṣe iṣẹ́ hajj lọ. Adé ìlú àbúrò mi fún mi. هاجرنا مع النبي صلى الله عليه وسلم قال سي هجرة الى النبي صلى الله عليه وسلم نلتمس وجه الله ojú rẹ̀ Ọlọ́run bá la kúkú wá akó ní Mẹ́kà lọ dínà ńlá àwọkọ àjírò náà àlàlọ. dáadáa wa ó fi tẹlẹ fọlọ́run máa ṣe ọmọ fún wa lẹ́sàn-án. sàmínà mọ̀mọ́ ọ̀tà làmúyá kúlómi àjírè iṣẹ́. níbẹ̀ ni wa ẹ tó ṣe pé òní ẹ̀dá làádà kẹ̀kẹ́ tó fi kò láyé. Nínú mọ́sí àbùbù ní. Nínú àwọn ẹni tí ò gba làádà kankan tó fi kó láyé, òun ni àfọwà mọ́sí àbù ìrìn ọ̀nà yẹn, ọgbà ló fẹ́ fèrè ìdílé Islam. Àkọ́kọ́ àmbásádọ̀ nínú Islam, mọ́sí àbù mọ́sí àbù ìrìn ọ̀nà yẹn. Àwọn ìlànà sọ̀rọ̀ àkàlà kọ́kọ́ rẹ̀ lọ pé bàbá àlọ́ sáwọn ẹ̀rẹ́ ní Màjínà. Ọmọ olówó ìgbà, ọjọ́ ìgbà ọjà gbogbo dúkìá rẹ̀, ọjọ́ ìgbà ọlọ́run. Ọyà, Àmì náà mọ́ ni àìnà láhù tàmọ̀rọ́tì. Ó dẹ̀ bẹ́ẹ̀ ní wáyé tó fi pèsò rẹ̀ ti gbó, wọ́n padà di aláṣẹ. Àwọn àyà dìbò ha. Tí wọ́n ń jẹ èso náà ráyè. Ó ti là yá ọmọ òfòd. Ó ń jẹ́ ìwà rí Mọ́sá bò. Ojú ó ń wọ́n máa pa. Àlàm nẹ́jì mọ́ nùkà fínú hó ilá bòrè. Àwárí gẹ́gẹ́ bá fi sí ju aṣọ gbogbo owó kan tó mi lọ. Ìdágọ̀ tọ̀yìnà bí àárọ̀ ṣàhó kọ́rọ̀ jákèrè jìlá. Láà ilá ha ìlànà. Abá fi gbòó lórí báyìí ẹsẹ̀ ọyọ̀ síta. wọ́n yìí sọ́kọ̀ wọ́n iná rìjì láì kọ́rọ̀ jàrọ́. bàbá tó ní ká fi bẹ̀sẹ̀ méjèèjì orí ọyọ̀ ọ̀tà. àmọ́rọ̀ náà nàbí sallallahu alaihi wasallam ànàbọ́ ti àrọ́ sàwọ́. òjíṣẹ́ ọlọ́run bá ní orí ni ẹ̀bù ẹfẹ̀fẹ̀ lẹ̀. wà á nájì àlà àlà rìjì láì mínà lè ìskiri. nítorí ewé jà ń lónìí ní ewé àwọn tó lè fi wé nìyí. Aláàbí gbóògùn sínú kìíní di láàbí rẹ̀, àbí inú ṣáàkù náà láti gbé sí. Ádé ìfẹ̀bò! Ádé ìfẹ̀bò! Láti ká àbàlẹ̀ rẹ̀ kàn. Àti wí àti ìṣàmúlà. Ádé ìfẹ̀bò! Ẹ̀yìn lè ká yọ́ta, ẹ̀fẹ̀ wé àtọ̀ ọ̀tá mọ́tò ti fi àwàrà ń fi òkú jẹ́ ọ̀bá kányà wá wọ́n dé pẹ̀lú ọ̀gbẹ́ ti ti jọ ọdún sọ ọdún wọ́n dé pẹ̀lú bí wá gbé níbẹ̀ wọ́n ti wọ́n kò ní lórí. ọ̀gá ẹgbẹ́ kò tì sí bí kíkí lẹ́sẹ̀ tó lé lórí. wọ́n wọ́n ti gbé láti ti kọ́ kọ́kọ́lẹ̀ mọ̀sáàdì ìgbà yìí jù ẹ̀ máa ń lọ sí ẹ̀. ó dá àwọn bí ilé ìdílé òkú àrí pákó ilé ẹlẹ́ni tẹ̀lé pákó àdí ìgbà yìí òsì. lẹ́yìn wá wà ní sọ yìí kò ní ti kéwù ewé arúgbó ń sẹ́yẹ́ lọ́jọ́ lọ́dọ̀ tó wà. ilé ọba àwọn kéèké sí ilé ìmọ̀ arúgbó ń sẹ́yẹ́ nítorí bó ọrọ̀ rẹ̀ tó ó dùn ju tètè òun ni wọ́n padà fi ṣe afọ́mọ́ dìbò lẹ́sẹ̀ jọ. Bọ́lá ń kọ́lá ló ń sàfà mọ́sà àbúrò Àbí Zùlẹ̀ yẹn. Bọ́lá ń gbọ́ jáde ọ̀rọ̀ Abdullá tó ń wíwọ́ ọ̀rọ̀ yìí pé. Wọ́n là ní oṣù Láà bá ní sọ̀rọ̀ ọjọ́ kan. Àwọn bẹ̀rẹ̀ sí ní mú ìrántí arákùnrin kan ó jáde láyé náà àwọn sàbí àbí káfíìn wọ́n lásọ tí ò tó fún òru ni wọ́n sí Òjíṣẹ́ ọlọ́run á kọ̀ fún wọn láti jọ ẹ̀ pé mú gbọ́dọ̀ sí fún lóòrùn mọ́. Títí fún àbì kí òun sí la. Àti tó bájá ti tí ẹbá ní ká sí ilẹ̀ sí àárọ̀, èyí sàkànlé tàbí ọ̀rẹ́. Ọ̀rẹ́ láti nìkan aláìsí máa dán. Nígbà tí àwọn ọ̀dọ́ sọ pé nígbà tí kú ní ìgbà yẹn afẹ́fẹ́ nineteen ninety three kí ìbá ṣe ninety four yóò ṣe nineteen ninety three. Aláǹkà gbogbogbò bí kíní àwọn ẹrù tó máa lọ kẹrù ní kútọ́lú tí kíní ni máa ń ga tó máa ń pààkì síwájú ọ̀pọ̀ lágbàáyé ọjà gbàáyé tí ó ga fíofíò ju gbogbo eléyìí lọ bí ẹrù yẹn ti máa ga bóyá wọ́n ti jábọ́. Gborí ti ṣe ní ṣẹ̀yìn kẹ́kẹ́. Kódà, ó ti wọ̀ orí ti fẹ́, ṣùgbọ́n ìyẹn pàtàkì ní bàbá rẹ̀. Ọlọ́rọ̀ ni wọ́n, gbajúmọ̀ ni wọ́n, alájọ ni wọ́n, ó gbà lọ. Tí wọ́n bí gbóòkù bàbá ìwọlé lójúmọ́ mọ́, ìgbà ó ṣe. Àwọn tó gbé wọn wọlé ẹlẹ́sẹ̀kẹsẹ̀. Torí èyí dúró wò ní, ṣùgbọ́n àyẹ̀fì lágbára jù ìṣẹ̀lẹ̀ sí ìsinmi tó rírí òun làwọn àbúrò ọmọ alájà kan ẹ̀rẹ́ dáa ọlọ́ọ̀lọ́ ọmọ ọlọ́ọ̀ ti jámà lọ. àbí bẹ́ẹ̀ ọmọ ìyá kan. bí wọ́n sọ́lá jẹ́ ọlọ́mọ ìjọ ẹ̀ ẹ̀gbọ́n sì rí wọn báyìí wọ́n ní kọ́ àwọn òbódó bíi tí a ti tọ́jú wọn. ọ ní orígbò òun ní ẹ̀sìn bá wọn gbogbo orú àwọn òkú bẹ́ẹ̀ ni àyè rí ìdílé. kọ̀ǹdíṣọ̀ ìta lè fi sáré ní ewu ìyẹn bàbá kan. ṣùgbọ́n àdé yìí bí ara parí rẹ̀ parí rẹ̀. قال النبي صلى الله عليه وسلم إذا كفن أحدكم أخاه فليحسن kọ̀ọ̀kan bá fẹ́ fi aṣọ sí ọmọ ìyá rẹ̀ lára ojú ọjà. ẹnì kejì tọrọ ti bẹ̀rẹ̀ kẹrin pé ó fi aṣọ sí ẹni yẹn ọ̀rẹ́rù tọ́ ẹ̀ aṣọ ní òkun tó. lókè tó ń dòwò àwọn afọ́ nínú ìrántò sọ wípé alékiní jẹ́ tó ń pè ní àṣọkókó àlèmọ̀tà àlékọ́tún àwọn ìwọ̀ kan bẹ tó so mọ́ dúkìá òkú lọ́gbẹ́nu dúkìá òkú lọ́yẹ ká ti mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èdè rí sùn náà yìí òun nọmba wán ìnáwó aṣọ ìnáwó rẹ̀ gbígbẹ́ kódà táwọn yẹn bá láwọn gbogbo owó fún ìgbógun rẹ̀ létí kan àmọ́ ọmọ òun gbà torí súnà ní ká gbókùn sí nìkan káàkọ̀ ọ̀gbìn ilé àrẹ̀ ìtọ́nà bá jí ìtayọ̀ àlà kẹ́mi wọ́n bọ̀ ká tó dọ̀ wúlò òun nílẹ̀ káwá ní ìsúnmọ́sọ ẹjá sọ̀ kalẹ̀ á lo súnmọ̀ yẹn ó ní ìsáré máa ṣe pápá àpárí kọjá àwọn èèyàn ti ẹ̀rí sí gẹ́gẹ́gẹ́ ó dẹ̀ lómi ní sáńdá pẹ̀lú ọyọ́ sáré mú fóònù ọ̀hà ẹbí kọjá yẹn dé wọ́n dá pẹ̀sẹ̀ nìkan ẹni yìí náà sì máa ń béèrè pé wọ́n ti kọjá ti tẹ́lẹ̀ o ara ti sin àwọn ọlọ́lá ti tẹ̀ yan alájì olùmọ́nù ìyá alámàlà wọn bẹ́ẹ̀ o alájà alámàtà ẹlẹ́jà wọn bẹ́ẹ̀ o alájà olùmọ́nù ọmọdé wọn bẹ́ẹ̀ o àwọn ọlọ́lá àwọn sàràkí sàràkí ti ìgbókun tó jì káàkàrà tẹ̀lé lọ́ọ̀lù lọ́ba ara yẹn ló ti pé nígbàkan náà wọ́n gbé mi báyìí wọ́n ti pọ̀ pé pápápá fọ́dẹ̀ lórí ilé má fojú kò kù ní ẹdún yẹn ìgbà ní ìsìn ọ̀gá kan àti kí wọ́n ti dé yóò tún máa bá fàájì tiẹ̀ lọ́nà asọ́tà àti sókù làkúta ó sọ ìjà sọ̀tẹ́kì àdéhùn àdéhùn àdéhùn أتي عبد الرحمن بن عوف رضي الله عنه يوم بالطعام. أنا هذا الجبار صار عبد الرحمن بن عوف قال قتل موسى بن عمير. أبو الجبيرة. àìní ọlọ́run ní àtọ̀ràmọ́ òun àwọn wọ́n lówó ní ìlà ìta wà lágbára ní gbogbo ìjẹdẹ àfáàní ah! wọ́n sì pamọ́ sí àwọn ọmọ ọmọ ẹ̀. àpárá ẹ̀kọ́ ẹ̀rọ mi ni. a ó sì bàjẹ́ ní bẹ́ẹ̀ gbọ́dọ̀ wá fún ìlọrọ̀ ọ̀làmì yóò jà láhù mọ́ yóò fínú kéhe ilá àbúrò ìdáta. káàkiri wọn láti sí náà yóò ká parí kí láàrin ká máa fi sí ìjà sọ́tọ́gbọ́ oúnjẹ tó ní lọ. kàkútìlà hamza tó. kéésù òun nìkan òun àwọn tó jù mí lọ wọ́n jù mí lọ wọn ní hamza tó jẹ́ òkú òjíṣẹ́ ọlọ́run sọ láàrin ọ̀sẹ̀ náà àwòrọ́jù lọ àwọn ah, bẹ̀rẹ̀ sí ní káwọn mẹ́sàn mẹ́wàá ọ̀rọ̀ mi ni. fúnra àwọn ènìyàn da jèmi lẹ́yìn bó jẹ́ wá lù mí lọ. ọ̀rọ̀ mi yóò dá láhùn mọ́ yòókà fàánù kí hé ìlà bòrò dátà. mo ò sí ní nǹkan máa fi sùn ọjọ́ tó já sọ yọ kí wọ́n dàbò rẹ̀. àkọ́rí kọ̀ṣí tu à ń yẹ kó nà kọ́rí kó jì láti lánà tọ̀yì bá tù ná ìhàyà ti nà dúnìyà. ẹ̀rù ti fà mí ó máa tètè gbogbo nǹkan dájẹ lálẹ́ kí a máa làwá sí oníláyé yìí oúnjẹ wọn kẹ̀ gbé wa ọ́ ọmọ bí wọ́n ti ń jayé tó ọ̀rọ̀ tí ẹ̀rẹ́ sí. ó mọ̀ jẹ́ àlàyé fún mi bá wà ti bẹ̀rẹ̀ fún mi àti sùkúù mi. Oge tí ń jọ sí ṣéèkì wá kí mi ṣéèkì ọmọ bí yóò lè tún jọ lẹ́kọ̀ọ́ ọlọ́kọ̀ọ́lá ń sọ. Ẹni nígbà wọn ń sọ ìṣẹ̀lẹ̀ báwọn yẹn ti ṣe dáadáa. Wọ́n sọ̀rọ̀ yẹn àfáyẹ́mẹ́sí asàrù wípé tí kìí ṣe pé àǹfààní táàrí lọ́wọ́ láti jẹun ní ọba tó dá kájú dáadáa fún ilé kò títọ̀ lọ́wọ́ bàbá tó jẹ bàbá rí lẹ́nu ìmùsùlùmí tí bá tún dùn jù láti lè yẹn dùn ẹgbẹ́ rẹ̀ ọlọ́pàá ìwọ́n lọ́pàá ìkọ́lé ìgbádùn ìyàwó rẹ̀ pẹ́pẹ́ gbogbo àwọn ọmọ tó wọ́n rẹ̀ pẹ́ gbogbo ẹni tó yìí ń jẹ́ ẹ́ ọlọ́run pékè sí káàrí lọ́wọ́ láti rí ìlú Ìjà káfẹ́ lọ lẹ́nu ilé sígbà láì bá wà ọ̀sán tó ti àrí káfíńsì. Ó sọ ọ́, ó sọ dáadáa. Adébíyí sáà. wọ́n ló bèrè kan wá fún òjíṣẹ́ ọlọ́run lásán kẹ́kẹ́ wọn. ẹ aṣọ yẹn ọdẹ ní bí àwọn kò ti sọ báyìí. kí wọ́n sọ fáwọn ọ̀gá wípé fẹ́ mọ aṣọ tó lọ́wọ́ tó ń sọ yẹn ẹ̀rọ wọ́n ní bẹ́ẹ̀ ni aṣọ yẹn lẹ́nu nẹ́sàjá ti ha ànẹ́sàjì tó ha ọlọ́wọ́ ni mo fi hun aṣọ ni ó lè àkìsùwákà ha mo wá ń máa sọ yẹn wá ìwọ ni mo fẹ́ da wọ̀ lọ́rùn rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá gba sọ yẹn lẹ́ni tó ní wọ́n nígbà tó jẹ́ ọlọ́run ajáde báyìí aṣọ tó bèèrè yẹn gbé ikú báyìí ẹ̀yìn obìnrin àtọ́yẹkẹ́ máa tẹ̀kù fáwọn àfá kí n sọ pé mi àwọn àfá àti wọn ṣiṣẹ́ máa lọ bùn wọn lẹ́bù obìnrin yà fún jọ ní ẹ̀ẹ́dẹ́gbọ́rọ̀ máa fún lẹ́bù ọkọ̀ mẹ́kùn mi ọ wà lójijì tí ò nírò ọ̀nà ọ̀kan tó láì àfáàbò ní fún ilé lẹ́yìn obìnrin ló mú aṣọ yìí e ó tẹ́lọ gbé wọn ànábì sọmọ àdìsílẹ̀ ìṣòro pé ó gbàgbọ́ yẹn ó jáde láì aṣọ yìí ó lóbi sí pàǹtẹ́ ah! àwọn ẹnìkan rí ọba ní ah! aṣọ yìí máa dá lára yóò fi jẹ ọlọ́run fún ìgbà tó wọn gbára kalẹ̀ ó ní òbí sí ọlọ́run láti gbòmí láṣọ yìí kí máa wọ̀ Ah, kí lọ sí àtà sọ̀rọ̀? Àwọn èèyàn ní àríwò ìyẹ̀wò ní bí ìlú ẹ̀rọ náà. Ìwọ òṣèré dáadáa. Ah, oníṣẹ́ ọlọ́run ọkọ̀ ló fi ẹ̀kọ́ ní bùkátà sí. Túnbọ̀ sàálítà wọn, ọwá tún ní ó mọ́. Ó sì mọ kí ẹni sùn láàrín sàlẹ̀ ẹ̀ka kan jára ní ọjọ́ òṣìṣẹ́ ọlọ́run. Wọ́n yé sọ̀rọ̀ nǹkan lójú òṣìṣẹ́ ọlọ́run, ó máa kàn mí. Èwe là náà. Ọ̀yà. Wọ́n ni ẹ máa bú mi o, ẹwà ẹgbẹ́ ìbú mi máa dẹ̀rù bò nílẹ̀ yà o. Ní ìbéèrè aṣọ yìí kí ń wọ́ bẹ́ẹ̀ ni. Ẹ̀hẹ̀n, wọ́n kàn béèrè aṣọ yìí kó fi já sọ tí wọ́n fi sí mi jọ ọkọ̀ kú lè. Káàlù ọ̀rá ìwé, ó ní bẹ́ẹ̀ ni ẹkú, àwọn wọn padà fi sí ìjọ tó kú. Ilẹ̀ ni ìrìn lè sí jàmáà, àlùbákà ni ara òjíṣẹ́ ọlọ́run ti kí akọ rẹ̀ òun sórí ire bí tí wọ́n bèèrè sí ìbùkún. Èrí ìdí ìtawá fún bẹ̀rẹ̀ ní pé àbáfàrí ta fún bẹ̀rẹ̀ pé àta lè tọ́jú aṣọ rẹ̀. Tí èèyàn bá wà láyé tí àbẹ́yẹn wà láyé, wọn ọ̀rọ̀ bá bí ikú léèyàn kan àbí kọ́ ọmọ ni ó, aṣọ tí wọ́n máa fi sí lọ́mà lóhun mú lọ lé. Ìgbékèyàn ó, ọlọ́run lọ́mọ ẹjọ́ sáájú ọlọ́run ẹjọ́ kẹ́kẹ́. Abdullahi ibn Abbas radiyallahu anhu. Aisha. Abi Aisha radiyallahu anha. Anna Rasulullah sallallahu alaihi wasallam. Kúfìnà sí Kàlásàtì àṣìyá bí Yamaniya. Ó ní wọ́n fi aṣọ mẹ́ta, ọ̀bì tí ó ti ṣe ọlọ́run tọ́jú aṣọ Yámẹ́. Gẹ́gẹ́ ìṣòhòlé yà sí mi. wáìtì ni ṣùgbọ́n kì Ẹ̀sà fi hìn nà kọ̀míìsù. Kò sí kọ̀míìsù bẹ́ẹ̀, wọ́lá bẹ́ẹ̀. Wọ́lá ìmọ̀ ọmọ. Bẹ̀rẹ̀ sí láwà níbẹ̀. Ọ̀nà ìburú tẹ́lẹ̀ gbá ẹ má bà lọ́rin sọ mọ́. Ẹ má sílẹ̀kùn fúnra mọ̀mọ́. Àwọn dáa máa ń sọ fún yín ní wọ́n ń tira wọn láàfà ìdílé lọ́wọ́ ìjọba ti bá rẹ̀. Wọ́n lọ owó orí òkú. Bí wọ́n ti bẹ̀rẹ̀ níbi aṣọ òkú. Nígbà sílẹ̀ gbé lọ́dọ̀ sílọ̀ sílẹ̀ ní wọ́n rẹ̀ sí lòdì ìyàwó ní ọkọ̀ sí ní ẹ̀mí láti tẹ̀lú ọlọ́pàá àti dáadáa àsàlám jíjọ tí ọ̀sẹ̀ àmì àmì ẹ̀sẹ̀ lálẹ́ àti màhálà nígbà tó kú ní Ìlọrin náà alága àtọ́jú tẹ́ abáyé aláìsíkò láti náà sọ àwọn olóòtú gbé kalẹ̀ rínrín àbániọ́dá bóò ló dá láti ní òdì fárẹ́ sọ sí wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ìyá kìíní tàbí wọ́n máa yá aṣọ tàbí yìí máa sọ dìde ìjọ tó kù jẹ́ o tó jẹ́ o ìjọ tó ọ̀la musa náà wọ́n kọ́ bá mi káwọn náà àwọn náà wá jẹun ò lẹ́nu jọ́ mẹ́ta yìí ó bá àwọn obìnrin ṣe áhà áhà kìíní ìṣe rọrùn ó rọrùn kí tẹ́ ẹ bá gbé lọ bí ẹwọ́ ti sáré gbé ọwọ́ kẹ́ẹ̀tọ́ ọ̀lọ́ fi ṣògùn àríbẹ̀ ẹ̀ta ni ìṣòro ìlẹ̀ máa ṣe ẹgbẹ́ kejì lẹ̀ ẹgbẹ́ kejì lẹ̀ ẹgbẹ́ kẹta lẹ̀ lèyìn ó dẹ̀ ti fi lọ́ọ́ pínta ti di aṣọ yẹn káwọn máa wí báyìí ákàkì kìkẹ́ni káwọn wí báyìí ákàkì kìkẹ́ni ìkẹta ní ọ̀rẹ́ wọn hákẹ́ta wọ́n ti ṣe olóògbé wọ́n tó ń okùn yẹn máa fi ṣe kí káàrẹ sọ kò ní ìdí rẹ̀ aṣọ tí wọ́n fi sùn ìṣẹ́ ọlọ́run rẹ̀ kò ní ẹ̀wù kò dẹ̀ ní ní ọjọ́ ìrìn àbá ìgbàlódé white òun ni ẹ máa wọ jù ẹ̀yà òun Àwọn ní ẹ̀sìn máa fi sin òkú yìí. Ọkà fi parí ni ọ. Ṣìró ní bá ń sọ̀rọ̀ òkú lọ́wọ́ táwa ń sọ̀rọ̀ ṣìró. Ọkà fi parí ni ọ. Ìjẹ́ ṣìró tó dàbí Jésìmẹ́tì. Yẹ́ ti ló ẹ̀dùnàṣọ̀ ní máa ń dún ló kíá. Ló tá a bá rí ló láti olóòrùn èmi dé wáìtì nì ìmọ̀wọ́ yá padà kan ọ̀yẹ̀kẹ́ ọ̀fẹ́ jẹ́ sọ́ọ̀bù síkàrà èyí tí ó nílá wáìtì náà ni ìmọ̀ yóò nílá látẹ́rẹ́tẹ́rẹ́ yóò wà bẹ́ẹ̀ ìkànnù rẹ̀ ọjẹ́ bẹ́ẹ̀ ni wàá sọ. ó sì ní báwọn ìyàwó ìyàwó máa ń fi rú rẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè fàlà sí mi wọ́n lè fi fi sí mi wọ́n kà mí lànà ṣùgbọ́n kì í ṣe nẹ̀nẹ̀ àwárí tó ní láyọ̀ ọlọ́mọ tó ní ìlú tí ò ní lànà. حديث جيتني حديث جابر بن قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا توفي أحدكم فوجد شيئا فليكفن في ثوب حجاره. Kárẹ́sì ẹ̀ nìkan bá kó lórí, ó sì rí nǹkan kan. Yóò fi sí ó lọ sáwọn síta aṣọ nílà yẹn tó jẹ́ wáyé ó nílà àwọn fẹ́ padà sí láyé ó lè jẹ́ là tẹ́lẹ́tẹ́lẹ́ jẹ́ wọ́n rẹ̀ dáadáa kí ẹsẹ̀ tó pẹ̀lú kọ́lọ̀ wáyé náà òkúlò ó lè dájú pé wọ́n máa fi ìsáyà àwọn aṣọ kan wọn lásìkò ìgbà yẹn òlò ọ̀pẹ̀ ní ọ̀lọ́pẹ̀ gẹ́gẹ́ bí ṣe fàlùbáàdà ọ̀sán àwọn ọ̀sán tí kàn ní ọ̀lọ́pẹ̀ àṣìkà rẹ̀ kí ẹsẹ̀ gbogbo ẹ̀ láti lè fi lo ìlú àdéhùn ìsàkà àdéhùn jáde òfin ìṣẹ̀lẹ̀. ọ̀nà nàìjíríà sọ́nà rẹ̀ fúnlá ìdá àjùmọ́tò tí mo lè mọ́ yí ká àjùmọ́rú òhun tààtà. ó ti bá fẹ́ fi wà ayé sáró òkú àti bẹ́tà. àwọn òṣèlú báyà gẹ̀ẹ́sì yẹn lè mú báyìí sójú sí ọmọ àwọn ayọ̀ bí káfíńà àwọn làwọn tó rárí wọn lẹ́jọ́ bẹ́tà rẹ̀ yẹn ẹ̀fẹ́ wájú lọ́fẹ́ dàrá ní ẹ̀rọ káwọn ní ojú ọ̀pọ̀ dàda lè tó mẹ́ta bá àdéhùn àbí tó rọ̀ ní. ìṣẹ́ ìṣẹ́ ló ti kí ẹ̀sọ́ àti ibi àsọ láti. ìṣẹ́ bàtà bá tó tẹ̀ débi òbí lọ. wọ́n bá ti lóun náà أبا هريرة الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس Ìkọ́ mùsùlùmí tó fi rẹra sí fún mùsùlùmí náà. Rọ́dù sálá. Ráka aláàrùn sì kò dáhùn. Wà ìyáda tó lè mọ̀rí. Láàrẹ̀ ìkọ́lọ̀ bẹ̀ wọ̀. Àtìbáàrùn lè dáná yìí. Bá kúkọ́ tẹ̀lé dé bòjì. Wà ìjábà tó lè tẹ̀lé dé bòjì. Ọba pè é fún òde ìyàwó àdínkù máa ní àpèjẹ lásán kó dá lọ́wọ́. Òtẹ̀sí tó lè á àti. Ọba tó tó sọ ìhàbùdà títẹ̀ lókun. Ọ̀yà ìgbésí kí lóògùn náà wá ti bá lọ sí lára títẹ̀lé náà lókun. Hadith àbẹ̀sàyìn ìdílé tó أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا رجعت الجنازة حملها الرجال على أعناقهم. هذا بعد ذوق كله كانوا يجيبوا سجى كانوا راي. إن كانت الحفلة. هو عجيب يعني. Bọ́lá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tètè nílò dáadáa. Tọ́lá jẹ́ òbí kejì tó jẹ́ ibi. Yọ̀wá náà máa ṣe fóun. À, ìbẹ̀rẹ̀ ń gbé òun lọ yìí wọ́n gbogbo ohun ní ọmọ agbóhùn ẹ̀ lórí sọ̀rọ̀ ìyá fi yẹn nìkan ní onígbọ́. Oríkọ́ bí ìgbọ́dún ti ń pariwo sangolẹ̀ ẹgbẹ́ òun ẹgbẹ́ tètè lọ sí òun. Ìlànà ilẹ̀ máa ń gbé kí ọ̀daràn ilẹ̀ ń gbé kí. Ariwo gegege tó ń pa yẹn. Èèyàn nìkan ní onígbọ́ lórí èèyàn bá gbọ́. Pààyàn yóò kú lẹ́ẹ̀kan. Nígbà wọn. Nìkan méjì ló papọ̀ báyìí tá a tán ojúṣe ìjọ náà ní ká tẹ̀lé á ń tètè tẹ̀lé á tètè fi ilẹ̀ kíá ọlọ́ọ̀fà tó bá jẹ́ dáadáa tó bá jẹ́ bí ó lè tẹ̀ máa lọ sí àti ẹ̀rọ hadith àbí ìlú wa bí sọ. Qala qala Rasulullah sallallahu alaihi wa sallam man shahida al-janazah hatta yusalla alaiha falahu qiratan. Ẹni tó bá ẹni tó bá gan ní òkú báyìí tí wọ́n fi kírun sí ra agbáládá ní láti àwọn ṣẹ́yẹ dáhà hátà túrí sánà. ẹni ó bá dẹ̀ wá mi òkú kan fi sí. kọ́lá ó pèrò tọ́. lágbàlágbà ní lámẹ́jì. kílà wà mọ̀lẹ̀ pèrò tọ́. ó ní kí ni ìtumọ̀ pèrò tọ́ nìkan. kọ́lá mi sọ lè jọba láyé nílẹ̀ àti ìmọ̀. ọ̀rọ̀ ṣe déédéé òkè méjì tó kù. adébọ̀n àti ìyàtúndì. wọ́n tẹ̀lé òkú obìnrin ọ̀gbọ́dọ̀ tẹ̀lé òkú. bẹ́ẹ̀ bá fẹ́ kírun sókùlà ẹ lọ gbódì wà ní tẹ̀lé. ọ̀rọ̀ ti rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní tẹ̀lé wa débi láti sùn tí wàá ti pàdé sẹ́yìn tí wàá sangbánà tó lóun wájọ bẹ̀rẹ̀ nígbà tí wọ́n yìnbọn padà nínú àwọn tó lọ sí wọn àwọn arúgbó náà lẹ́yìn àgbésẹ̀ àgbà tó lù máa ń fà àgbésẹ̀ àgbélé níbẹ̀ kọ́ ìpínlẹ̀ ọkùnrin náà pẹ̀lú òun ló tẹ̀sán àṣetì ìlú máa ṣe. àwọn obìnrin ẹ̀tọ́ ni fún akákùnrin sóògùn àgbẹ̀kẹ́ tí wọ́n lọ sí tẹ́lẹ̀ láti gbé oúnjẹ láti fún un mọ́sálà yẹn láti gbé oúnjẹ rẹ. Àgbẹ̀ ṣe pé à ń gbóògùn lẹ́yìn náà á tẹ̀lé wọn. Orí ìtẹ̀lé òkú méjì ìtẹ̀lé bí ní káàkiri ọ̀hún sí làwọn ìtẹ̀lé bí ní láti kò mọ́lẹ̀ kì í. Ìtẹ̀lé bí ní méjèèjì kọ̀ọ̀tàn rẹ̀ kó dà kọjọ́ pọ ẹ̀ gbogbo ọ̀fẹ́ fìfẹ́ hàn nígbà tó wọ ẹ̀yàn náà. Ọba ti wọ ẹ̀ka kábàá yọ̀ǹda rẹ̀ ó ti lọ. Ọlọ́run bá ní dáadáa yọ̀ ń papọ̀ fẹ́ máa fẹ́ra ayé níjọ́ tó rẹ̀ ọmọ àti ìyá ó ní wọ́n kọ̀ káwọ obìnrin láti máa tẹ̀lé òkú ọba ìjọba àwọn lọ́ọ̀dọ̀ ìkírun àdúgbò àwọn fẹ́ lọ sí ṣùgbọ́n wọn ò gbé kankan fún wa kò gbé ṣùgbọ́n àwọn àhàdé tó bí wa tó bí tó obìnrin ọ̀gbẹ̀rẹ̀ tẹ̀lé òkú ọ̀gbẹ̀rẹ̀ tẹ̀lé òkú àdéhùn àdéhùn sì ní ìṣòro. أنا رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر وعثمان yẹmùsùnà àmọ́mọ́lì jẹ́nẹ́ẹ̀sà. wọ́n lè rí òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àrùsọ̀rọ̀ àbákẹ́ ọ̀nà ọ̀hán gbogbo àmà rìn níwájú òkun alágbó kúrò lẹ́yìn wọn ẹ̀gbà wà kàn mí. hadith mọ̀ rí ọ̀dọ́ sọ́dọ̀ àmì fún mi. wọ́n ní wọ́n lọ fọ̀rọ̀ yẹn tí òjíṣẹ́ ọlọ́run. wọ́n lẹ́ni tó bá yẹ kó gùn kan ẹ̀yìn òkú lòun máa wà ẹ o ẹni tó wà láàrin yẹ́mùsì kàlfà àwọn náà tó máa yìn lẹ́yìn o wà àbọ́bọ̀ ha ó tún lè rìn wájú ó lè rìn lọ́sùn ó lè rìn lọ́sùn ẹ̀rì tó rẹ̀ máa wáyé bí pẹ́ dáadáa ó lè wà wájú ó lè wà lẹ́yìn ó lè wà lọ́sùn ó lè wà lọ́sùn ọ̀rí ìgbàgbé ìhà oníkọjá bá tó ti tẹ̀dá ní ó ti dọ́mọ́ ó ti dọ́mọ́ lọ́dọ̀ ní ibi díẹ̀ àpàdà rù á sàgbà fún ìyá àti bàbá rẹ̀ pẹ́kọ́ láwọn oríjì tó sì fẹ́ ìyá àti bàbá rẹ̀ ọ̀gá àná ẹ̀rọ sílọ lọ ìtọ́lọ́ lọ ọ̀gá bá rẹ̀ fàyọ ni pé ó bá jáde bá àtàrí àyẹ̀níwájú àyẹ̀nìlẹ́yìn òbí àyẹ̀nìlọ́sùn àyẹ̀nìlọ́sùn ṣùgbọ́n ní tí nǹkan àyẹ̀nìkọ̀ wà ثوبان حديث ثوبان أنا رسول الله صلى الله عليه وسلم اتيا بدابة وهو مع الجنازة فهب أن يركبها wọ́n wá gbéra fún bíbọ̀ òjíṣẹ́ ọlọ́run sùn láàṣẹ lápẹ́kún lẹ́wà pẹ̀lú òkú kan wọ́n fẹ́ lọ sùn ọ̀pọ̀ jálẹ̀ fún òun lè ọ̀làmà ń sọ̀rọ̀ fa ó ti yàbí dáàbà tí ń fọ̀rọ̀ kíbà ọ̀rọ̀ kíbà wọ́n nígbà tó wájú kan parí wọ́n wá lọ gbé ràkúnmí ẹ̀kọ́ ìṣẹ́ ọlọ́run padà ọwọ́ gùn fàkílọ́lọ́ wọ́n á sọ báyìí Ọ̀kọ́lá iná lè mọ̀lá ìkàtà káàna kẹ́mṣì. Wọ́n dárẹ́jà àwọn mọ̀lá ìkà, àwọn rìn. Ọ̀lámú akún lè áríkà bàrà wà mú. Àwọn yẹn mú kò lè tètè tètè kémi ti káwọn máa pààkì. Àyà káwá ti láwọn mọ̀lẹ́kà ń rìn wọ́n wá gùn ká kò lè ṣe tilẹ̀ láwọn mọ̀lẹ́kà tí ń rìn tẹ̀ ló kù lọ ìyá wá ṣe gíní ìyá wá máa gùn kẹ́ lọ ọlọ́mọ̀ọ́sáàbò rọ̀kẹ́tì ó nígbà táwọn mọ̀lẹ́kà tí wá tún sì kúkà mọ̀lẹ́kà sí lọ́n ti wọn ló ti fi tọ́lá gùn ká nínú tíra ṣe àwọn súnmọ̀ láti pàdé òun ní ìrìn tẹ̀lé òun. Bíbi àtúrò ní káàkiri nǹkan ó ti mọ́ wa lára. Ìpìlẹ̀ ní pọ́ńpé méjì ká kájẹ̀ sí máa tẹ̀lé wọn. Ìpìlẹ̀ ní yẹn. Ìdí ìpìlẹ̀ yẹn la wá gbọ́ yìí. Àwọn mọ̀lẹ́kà náà máa ń máa ń ṣe òṣèré àwọn ọ̀sán mẹ́rin. Mọ̀ sí wọn wà ní. Kó làwọn ìyá àwọn àdúgbò. Ìdíṣẹ́ ọlọ́run náà ló wọ̀ wọ́n àbí àrí nígbà tí ẹ̀mọ̀ tẹ́lẹ̀ bá nínú sọ́lá àfárá ti gbé wa fáwọn mọ̀lẹ́kà máa rìn pẹ̀lú òkú lọ káàní máa láti títí ìjọba táàbù tí kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbọ̀ àjì lọ àwa ti ká sọ̀kalẹ̀ láti pààkì mọ́tò bíjì nàìjíríà kíkọ́ ìdílé ká sóná tó bí ó ti wá ẹ̀kíyà láti lè حديث أبي حريم عن أبا بندة حدثه قال أوصى أبو موسى حين حضره آه èyí tí mo fẹ́ wí náà ni wọ́n ní Abu Musa ń gbà tí àsìkò tọ́lọ́jọ́ dé ọ̀rẹ́ jáde láyé ọ̀sà sọlẹ̀ kí là sọlẹ̀ ẹ máa fẹ̀ mí bá kí ní ẹ̀ lọ́lẹ́ ọkọ̀ kan àkọ́kọ́ àsọlẹ̀ kó títẹ̀ bá ti ń gbókù òbí lọ ẹ máa rìnrìn àrìyá o pẹ̀lú bíbí mi lọ yẹn ẹ máa lọ ẹtí ó yá. gbọ́dọ̀ wá tẹ̀lé mi pẹ̀lú kùràrí o àwọn kan máa ṣe bẹ́ẹ̀ lásìkò jàhìlíyà lórí jàhìlíyà nìkan àwọn oníṣẹ́wù wọ́n máa ń gbókù tó kẹlọ kẹ wọ́n ti bẹ́ẹ̀ bí wọ́n ti sí wọ́n dání báyìí ní gbogbogbò. أهلا بفضيلة الدكتور الجمل حفظه الله ورعاه إذا انتهيت يا فو شيخ إذا انتهيت يا ها ها بارك الله فيك رواية رواية رواية رواية حدث wọ́n mọ̀ pa lọ́dún ìrẹ́rẹ́ ilé mọ́dìdì ìwọ ọlọ́run ní ọ́fà ìmọ̀ rẹ̀. tó ó ní bẹ́ẹ̀ bá ń gbé òkú mi lọ àásìrè ọ̀hún ìdílé mọ́ sí àrùn ìdílé ìyàn ya ní olókùn mi lọ àkọ́kọ́ ní àkọ́kọ́ àsọlẹ̀ yìí àsọlẹ̀ kejì. tó mo tẹ̀sí wí tẹ́lẹ̀ ẹ máa ń gbé kúrò àrídá ní o ẹ wá sàtò àrídò kòtò pé à ìkọ abọlá là ń gbé lọ òun máa fi dùn lọgbọdọ máa rùn ẹ má gbé dání o wọn tẹná ẹ má ṣe bẹ́ẹ̀ o. ẹlẹ́ẹ̀kejì ni bọ̀ lórí ibo ibi kéwúdé bẹ́ẹ̀ lónìí ìwọ náà yà kán sínú àsọlẹ̀ ẹ sì gbọ́dọ̀ gbé nǹkan kan síbi láàjì ni àwọn fáńtì sọlá àtàlà sọ pé aláàdúlá náà. والشق لغيرنا kílẹ̀ ọ̀bá rọrùn ló kún láti jẹ́ láàájú aláàjú òun ni aṣọ ìfẹ́ kájọ fún ìṣù mọ́tò bá rọrùn tó bá yá ajẹ́ kòtò yẹn náà ó wá ní ẹmẹ́ èéfì ẹ má gbé kíní kẹkalẹ̀ yẹ̀húlù tí ó kọjú bẹ́ẹ̀ ní láàrin mi ọ̀bẹ́ ilẹ̀ tòrábì àti ìfẹ́ bó wá ní pákó wà àbó ní pákó. ẹ má fi ẹ má fi kẹ̀kẹ́ dí àlà tí ó kọ̀ sí mi láì ìyẹn ni pé ìrẹsẹ̀ fèsì ni mo fẹ́ rí lára ni àtọ́lẹ̀ fẹ́ ìta nìyẹn ìfẹ́ mi. Bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ kọ́lé lórí ìsàárè mi o. Dúró èèyàn ti ẹ̀kọ́ mọ̀ nísẹ̀yìn rẹ̀, àwọn ọmọ ṣáà. Ìyẹn ò rí nílọ rẹ̀ má bínú dọ́tọ̀ so yóò rí ní lọ́nà kódà wọ́n tẹ́ ìtẹ́sí wọ́n sí fáàdùn bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ ó sì lẹ́ fílà wọ́n ká àwọn àdúrà tí mo sì àwọn sọ láti láì lọ ẹ má kọ́lé ilé sáré mi lónìí ojú mẹ́rin Mo wá tún kì í jẹ́rìí o tí gbogbo ẹ̀yin bẹ wà ń kàlẹ̀ yẹ máa gbọ́ o àmì dájájú èmi yìí o bàyí ohun ọ̀bọ pa bọ́sẹ̀ nǹkan lè ha lè fa gbogbo ẹni tí ó gbọ́ pé mo kú yóò máa farun túmọ̀ rẹ̀ lórí kó máa fa rẹ̀ lórí àti haram mo ní kó mi lè parí àti pẹ̀lú kọ́ndíṣàn ó gé òun náà kọ́ndíṣàn dáadáa lọ sí múra yóò gé díẹ̀ bí orí ìkan náà bẹ̀rẹ̀ ìdílé hajj òṣìṣẹ́ òbí kejì òun ló tún lè fà ìtọ́jú tá a fẹ́ fi tàbí ká dérun rẹ̀ ọ̀sà nìkọ̀ aláriwo tí ń gé gbòòlà ìmọ̀ rí ó ọ̀ọ̀ká rẹ̀ pọ̀ abẹ́gbódẹ̀ yà sọmọ rẹ̀ lọ́rùn ọ̀sà sọ̀dẹ̀ kí sàmọ rẹ̀ lọ́rùn jẹ́ kí ó dé ọlọ́pọ̀ òun kú sọ́pẹ̀ ìyàwó á kúrú ọkọ tó ti gbogbo ọkọ lọ tó gbogbo ayé lọ òun ló kọ́ àwọn èèyàn láwa àyíṣà jíṣẹ́ lọ́sùn làwọn ọmọ àti wọn ọkọ tó ti gbogbo ọkọ lọ àwọn ẹ̀rẹ́ ìkú rẹ̀ asọmọ́ra wọn lọ́wọ́ mo ní àwọn àti ìdàgbàdé èyí wọ́n ti kó gbójú ọdún lé ọkọ ọkẹ òun ló kú bí àwọn ọjọ́ ọdún méjìlélógún lọ́nà eighty years ni wọ́n tẹ̀ wà lọ́wọ́ ẹ̀ wọ́n tẹ̀ wà lọ́wọ́ ọkọ àmàgbádùn ọkọ àwọn ọlọ́run sì tún wà pé ọ̀sẹ̀ tó gbọ́dọ̀ fẹ́ wọn mọ́láyé ọ̀sẹ̀ tó fẹ́ wọn mọ́láyé láyé. bọ́ọ̀lù kìíní rẹ̀ wọ́n ṣàjì ẹ̀ wọ́n ṣàjì lára àwọn tí ń gbọ́rọ̀ rẹ̀ bí ẹ̀mí bẹ́ẹ̀ gbọ́ ẹ̀ rẹ̀ kápó àtayédáyé láti bá wọn ti gbóògùn lẹ̀ wọ́n fẹ̀ tó pápó ní ráyè pápó ní pápó àti wọ́n máa ń pè é ju ẹ̀sẹ̀ lọ. wọ́n ní wọn tó ń sọ gbogbo àwọn kan tó ní ṣé ọgbọ́n kìíní kan pa rẹ̀ ni. ọ̀nà ẹ̀ wá àdójútọ́ lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ni àdójútọ́ lọ́wọ́ mi. Anájà gbàgbé nígbà tá a ti sọ̀rọ̀ sí pásọ sókè lára tán. Àwọn ká tẹ̀lé òkú. Ìgbò láti tẹ̀lé òkú. Ìbáwọn ti wá tó ẹ̀yìn àríyá òní ká máa rìn káàbà gbókùn yẹn lọ. حديث ابي بن حديث ابي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم الجنة فقوموا عند العرب أجدوا Àwọn tàbí àhá fọ́lá yẹ́kùn odò hátà tó odò. Ẹni tó bá tẹ̀lé òkun tiẹ̀, ọ̀gbọ́dọ̀ jòkó, ó dùgbò kìí ẹ̀lẹ́ lẹ́ni pé tí wọ́n á fi sùn wọ́n máa jó ó gbọ́dọ̀ wà dídò náà ni gbọ́dọ̀ jókòó. حديث عن ربيع بن ربيعة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الجنازة فقوموا له حتى تقلبكم أو توجع. ìjẹ́ láti rókù báyìí ẹ̀dìdẹ́ wọ́n ń gbé lọ. ẹ̀fẹ́ yẹn wọ ẹjọ́ yẹn rókù ẹni ẹ̀dí káyà yà fìyà nìyẹn. kẹ́ńsì ni wọ́n lọ́wọ́ ẹni ó ti bẹ̀rẹ̀ sí òkú òkúgbò tó àwọn àrùsàn mi lórí mo lè ó lójú lọ máa rí bàbá ti léde lè pàdé lójú àlá lè máa rí àwọn ẹni ó lè rí ẹni bí ó bẹ̀rẹ̀ sí ní kiri òwò aláǹtakùn ọta sóhun lójú láì bẹ̀rẹ̀ sí ilé oríṣiríṣi ẹnṣẹ́ ẹnṣẹ́ ní o ẹ bá rògbò àì tán gbé lọ ẹdìdẹ àtàkó sẹ́lẹ̀ pàtó fún yẹn máa fi yà yín ọ̀tún ọ̀dá àti tí wọ́n fi gbé lẹ̀ ní ọ̀fíìsì bí ìdìbò yẹn sún mọ́ bẹ́ẹ̀ náà hadith Ali ní parí káàkiri gbogbo قال قام رسول الله صلى الله عليه وسلم الجنازة فقمنا حتى جلس جلس فجلسنا رسول الله صلى الله عليه وسلم أجد أنا نرو جدا àwọn sọ̀hábà ni ìdìgbọ́ bá tó sọ fún ọjọ́ ẹ̀ṣẹ́ ìwọ́n tó sí láà wọ́n tó rí bọ́ọ̀dá nígbà tó ní adó wọn sọ fẹ́ fàmí ní sọ láàrin tó ní adó akẹ́wọ̀n tó wọ̀ ọkọ̀ ojú òjì àtúnjòkó wọ́n jòkó ìgbàtúndó wọ́n tó kọ́lọ̀wọ̀n bá kí ó sì náà padà ìsìlá lóṣù kẹsì ìsọ̀lọ́lọ́pàá àrẹ̀sọ́lá ajásípa nílé mẹ́nu bá ju méjì lọ nínú mẹ́rin insha Allah ta'ala nígbà bá tún dé ní ọ̀sẹ̀ tí ń a lè ìṣíwájú nù àwọn ọ̀rọ̀ méjì yóò lò ní mẹ́rin tó ti dẹ̀dẹ̀ fún òun.